alhamdulillah wọ́n ní ẹni tó ní ọ́sà ó wá bá débi pé tó bá yàgbẹ́ ó ń yàgbẹ́ ẹ̀jẹ̀ kí ló lè lò alákọ̀ọ́kọ́ ohun tó máa ń kọ́ sí ìgbẹ́ ẹ̀jẹ̀ kìí sí ọ́sà nìkan kí bá dá kọ́ lọ sí test torólúwá ní wala taqfu wọ́n sọ fún pé ọ́sà lónìí ẹ̀hàn ṣùgbọ́n kí ẹ̀kàn sọ pé gbàtí tí yàgbẹ́ ẹ̀jẹ̀ ọ́sà rárá o ó lè jẹ́ pé hemorrhoid lónìí ṣóyé fúndẹ̀lẹ̀ àwọn tó lè kọ́ kí ẹ yàgbẹ́ ẹ̀jẹ̀ pọ̀ lè differentiate èwo níbẹ̀ kó tó pé nǹkan báyìí tó bá fa ìgbẹ́ ẹ̀jẹ̀ ìmọ̀ràn wa fún ni pé kọ́ lọ gẹ́ẹ̀tì powder powder òun là ń pè ní hulba powder àwọn èèyàn ní kí ní jẹ́ Yorùbá kìí sí èso lẹ Yorùbá ní ọmọ Yorùbá rẹ̀ hulba powder yóò wá máa lọ àti milk pẹ̀lú ògùn Ọlọ́run ìgbẹ́ ẹ̀jẹ̀ yóò stop kíákíá Ọlọ́run dẹ̀ lo ní sábàbí ṣíṣe òsàn rẹ̀ nínú ọ́sà yìí torí pé tó bá ti rí bẹ́yẹn if care is not taken ó lè wà cancerous irú ọ́sà yẹn ó lè padà wà cancerous tó ilé ìjẹ́bó ti jẹ́ tó bá jẹ́ pé ti hemorrhoid ni òun ló ń fà tẹ́lẹ̀ ń bá yá gbẹ́tán báyìí sọ̀rọ̀ lẹ̀jọ́ ọmọ wá ń di rẹ̀ báyìí tó yẹ pé hemorrhoid ló ń ṣe àwọn iṣan kan tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ẹnu ìdí wa sóyé àwọn lọ́jẹ́ pé àyèbí tọ́lọ́run bá dá wọn sí ẹmọ̀ láyé ẹnu dìbìdì wá ṣe súnpọ̀ yẹn náà ni tó ìgbà míì wọ́n ma ara lè gbé a já tí wọ́n jáde síbẹ̀ tí ó yé yóò àfàkẹ́jẹ̀ mọ́ jáde síbi wa tó bá dẹ́rú eléyìí ni láwọn ọ̀nà táà máa fi ń tọ́jú rẹ̀ òun leléyìí èyàn lọ́wọ́ ohun táà ń pè ní tangiri èyàn dẹ̀ lọ́wọ́ ọṣẹ dúdú àbùwẹ̀ àti kánú alábẹ́rẹ́ èyàn wá jó tí ó di eru kájò nǹkan yìí sẹ́sẹ̀ o ẹ má dá wọn torí wọ́n kú ẹ má dá lóhùn o kájò nǹkan kìí sẹ́sẹ̀ kí ló jó ibi tọ́rọ̀ wà nìyẹn nítorí pànàbí sallallahu alayhi wa alihi wa sallam àwọn ni wọ́n kọ́ àwọn obìnrin láyé wọn pé ẹnikẹ́ni tó bá faragba ọgbẹ́ ẹjọ́ asír ẹni òré tẹbu eru rẹ̀ sí ojú tí àwọn ti jó nǹkan wọ́n ti dẹ́lẹ́bọ ẹ̀yin tẹ́ gbádùn ẹlọ́lógún ẹ̀dàkùnrin sọ fún mi àbí kan ẹjọ́ tó kúnná ẹwà lọ kẹni ọmọ fíìmù ẹ̀kọ́ pẹ̀lú ògbọ́lọ́ ẹ̀jẹ̀ yóò dúró tó bá jẹ́ ti hemorrhoid tó bá jẹ́ ti pé ìdí yíyọ ni òròbó ìdí yíyọ tàbá ẹ̀gbẹ́ tẹ́tí di ọyọ kó tó wọlé àtẹ́ntí tètè mọ wọlé àtẹ́ntí tètè wọlé bá òun ni pẹ̀lú ẹ̀gbìyànjú garlic oil ẹmísì ẹ̀papọ̀ mọ́ hulba oil tánkẹ̀ ni zaitil hulba kẹni tó ní ìdí ọkọ̀ mọ́ musíbí kan láàrọ̀ lọ́sàn lálẹ́ bákanáà kó tún wọ́n fẹ́ra ẹnu ìjí tọ́nà ọba bá fẹ́ yọ wọlé ọ̀kan nìyẹn èkejì ni pé ewé kan bẹ eléyìí tí wọ́n fẹ́ sọ yóò ní agbára gan ọlọ́run sì máa ń ìfún ìdí yíyọ gidi gan ẹ mọ̀ pé mi ẹsẹ̀ tí mo fi nǹkan pamọ́ tó ní mo fẹ́ kọ́ lọ́run ewé kan bẹ̀ tó ń pè ní ewé ìdí ewé ìdí ìdí tó bá ti gbó tán báyìí máa ń ṣe kódókódó kódókódó lára báyìí ọmúnú rẹ̀ lẹ́wà nìdí àwọn èyí tó ti gbọ́ ọmúnú ẹ̀ òun lẹ́jà fẹ́ni tídì rẹ̀ máa ń yọ a wà lọ ẹmísẹ̀ mọ́ orí kò jù bẹ́ẹ̀ lọ ẹ máa gé nínú orí yẹn bákanáà ìdí tó yọyẹn nínú orí yẹn náà ẹ̀tù fira lójú ẹsẹ̀ ní ó wọlé pẹ̀lú ògbó ọlọ́run kò sì ní yọmọ́ ọjẹ́ bó ti jẹ́ wa alaikum salaam wa rahmatullah